وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم عليكم إكرام قول أجل الله وبارك محمد صلى الله عليه وسلم òní ni yọ́nà lè tó máa lè tí a máa sàlàyé àwọn ọ̀rọ̀ tó ní kásí pẹ̀lú àlè àkídà àdìọ́kàn ìlú àdìọ́kàn orí ẹ̀kí mùsùlùmí ó ní eléyìí ni àwọn kan tí a lọ gbé yẹ̀wò ní ọjọ́ òní báyìí tíra tí a ń kà lọ́wọ́ tíra wa àfáwà gbà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala tíra tó ń pè ní al-Aqidatul Wasitiyya tá a àfáwà alìkọ̀ọ̀zẹ́ Habibullah الله تعالى. ìgbàgbù tẹ̀sí تنزيل tẹ̀sí تنزيل القرآن من الله تعالى. lára àwọn nǹkan tí a gbọ́dọ̀ ní àdíọ́kàn rẹ̀ tàbí pé ní mùsùlùmí tàbí ọkàn wọn fi gbé dáadáa tí ò sí yọkó mẹ́ ìfínrinlẹ̀ fún ọlọ́run ọba fúnrin fún wa pé tẹ̀síìlì kùránì Allah subhanahu alùkùránì yìí sísọ̀kalẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ní agbọ́dọ̀fẹ́lẹ̀ rẹ̀ pé sísọ̀kalẹ̀ alùkùránì kẹrí látọ̀dọ̀ ọlọ́run ọba ní agbọ́dọ̀ dáúfẹ́ ilé ìwà lára ọ̀pẹ́ tí islam wọ́n wí pé àtìká ṣáà àtìká mọ́tínú ti àbáwà ibùn tẹ́lì ọ̀ṣọ̀lọ́ ṣáájú ọ̀nà kàbáwà ti àbáwà ìtàwùzáà ibi tí a dé ó nígbà tí wọ́n sọ́lá nípa nígbà tí a bá mú àyà kan tàbí àyà kan padà tí ọlọ́ọ̀bá fi fún àwọn agbègbè yìí ní ẹkùn wọn ní èsì àdúrà di báyìí àpárò láyé àdámọ́ ṣáàlùwé láti gbé ṣùgbọ́n níbi ìlànà tó tó dáadáa òun náà ni ìsìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn àti ìsìn déédéé nígbà tí a bá bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ bá agbọ̀rọ̀ kó láàrin agbọ̀rọ̀ sàṣẹ́jù mẹ́ni àti gbogbo ara rẹ̀ àwọn tó gbé agbọ̀rọ̀ sàṣẹ́jù yìí káà máa ṣe tó yẹ ká ṣe àgbọ̀rọ̀ sí àṣẹ́kù àwà láàrin méjì àwọn tọ́nà ọba fi rinlẹ̀ pé wọn mà ọlọ́run wá fi ó wá fún wa ní èsì lérí tí àwọn fún wa ní èsì lórí ìrúgbà wọn fi anna hada tabdil min indi Muhammad sallallahu alaihi wasallam àwọn ń kà pé bí àwọn ọgbà gbọ́dọ̀ ọlọ́run ti wá wọ́n gbà pàtàkì ní ṣe ìjẹ̀mọ́ rẹ̀ pẹ̀lú àbí àlejò onírọ̀ ni ọ́ pé ọlọ́run bá ń tọ́jú pé ó sọ̀rọ̀ kan lánàá ó wá ní ìrà òun sọ́bà má báyìí òun sọ ọlọ́run kìí ti wá wọ́nàhú ìdáríká pẹ̀lú eléyìí mọ̀kárù àdẹ́bì ẹni tí ń ṣe àdáparọ́ alọ́gbọ́ọ̀ni lórí ọlọ́run. Fàkọ́lá Subhanahu lẹ́yìn ilé ọlọ́run pé kúrì wà níbi sọ fún báyìí. Nàìjíríàwò, Nàìjíríàwò, ayé alùpùhàn. Òun ló sọ kalẹ̀, kí ló sọ kalẹ̀? Ó sọ alùpùhàn kalẹ̀. Rúdún Kudus. Tọ́ba ní Rúdún Kudus jìbìrìlù lọ́kì bẹ́ẹ̀ lára wọn ó kì jìbìrìlù ayé jìbìrìlù ìwà nẹ́lì fún wọn lé sí pé bá a ṣe mú ayà kan wá nígbà kan káwà fún mú ayà míì wá láti pa òfin ayà alákọ̀ọ́kọ́ láti parẹ́ ìwà nẹ́lì fún wọn pé kìí ṣe kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ bá tẹ̀sílẹ̀ ti mọ̀láíkà Jibril òun kí ni òun ní òun ní mú agbọ́n òun ló sọ kalẹ̀ pẹ̀lú ọlọ́run ọba wàlúkúrú àtúhàtúmá wàlúmáhàná ìtumọ̀ rẹ̀ ní pé nàzàlá òwúrò ìtọ́hàrọ̀ ọkàn tó má olúwa wàhúwá min ìdọ́ pàtàkì mọ̀sùlùmí ilẹ̀ ìfẹ́sì ó wà lára ìsàfíti nǹkan tá ń ròyìn síbi tí tí nǹkan tá ń ròyìn gẹ́gẹ́ mẹ́rọ̀ píkà látọ̀dọ̀ náà ọba rẹ̀ ayé ìtumọ̀ rẹ̀ pé ìtẹ̀dáwó ẹ̀dígìrì min ẹ̀dìláì wa ta'ala bàbá ní ti ló kìí ṣe bí ọ̀dọ̀ níbi ìwọ̀n ló ti wá ibi tó ti bẹ̀rẹ̀ gángan látọ̀dọ̀ ọlọ́run olóbi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ ní àbá kàlàbà rẹ̀ èèyàn bọ̀ ọ̀kà pé lágbájá ní àbá rẹ̀ gbogbo ní ẹwà sí ìkọ pátá kò lè sọ̀kalẹ̀ láti dán ọ̀sùgbọ́ dágbóyé ọ̀sìlẹ̀ dáàmà ẹnìkan ní òfin mayan annabi sallallahu alaihi wasallam ọ̀nà ní gẹ́rẹ̀ ọ̀nà láàfà tàlàfà náàmì ìgbèrèlú ọlọ́run bá sọ kàlífà náàmì wà fún ìgbèrèlú tó kọ́kọ́ náàmì òun ló fi jẹ́ pé ẹ̀sìn wa tẹ́ rí òní nílùsílà ní chain ní kàbá ti lè kọ́ ti láwọn afá tó pé al-isnad min khasa'is hadhihi al-ummah níta ń pè ní isnad ó ní chéèni ọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ibi kí mo sọ èmi nìkan kí mo sọ rẹ̀ lágbàjá sọ lágbàjá tó sọ ní ògbọ́ ọ̀jẹ́ kò ní ọkọ̀ sọ òun ló ní kọ́dà lágbàjá náà sọ rẹ̀ lágbàjá náà sọ rẹ̀ àwà tí ọ àwà gbé ọ̀rọ̀ lórí àbí lórí ọ̀rọ̀ àwọn sàábí àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam so jìbìrí ó kà lọ́dọ̀ ọlọ́run bá òkú ìfàlùfà bí i nàbí fún àlẹ́bọ̀ Muhammad àlẹ́bọ̀ àwọn sọ̀hábà rẹ̀ so alẹ́mùhí èyí tàà fẹ́ lọ gbà ní pé ọlọ́run ọba ni ó sọ àlùkálẹ̀kalẹ̀ fún jìbìrí bilhaq بالحق المحلي نصب على الحال طالب الحال هي حال يبي يعني حال مسيسي سيبقى بقى نصب أما بقى تبقى يتولد أي منتسبة بقوله حقا يبي يعني قرآني جميل صلى الله عليه وسلم محمد ó sì gbà wá látọ̀tọ̀ ọlọ́run ọba harcourt lódodo tí ó sí èrè ní bẹ́ẹ̀ kí ló wá tó fi bẹ́ẹ̀ lè ó sáfíkà lẹ́dí na àmàlù ọlọ́wà ń sọ àwọn arísìn àwọn àìdí tó fẹ́ pé yóò mọ̀ mú àyà mẹ́wàá yóò mọ̀ bí àwọn mẹ́pàá rẹ̀ kó fi jẹ́ pé àwọn tí wọ́n ní ìmánì kọ́mọ̀ wọn kí ẹsẹ̀ wọn lè rẹ̀ dáadáa aláti mẹ́rin lórí mẹ́rin wọn ọ̀yọ̀kù lóòrùn fún wọn wò pé kúlù mìíràn náàsì wọlmọ̀só mẹ́rin ẹ̀ndẹ̀ ọ̀bìnà wọ́n ní anáàsìkò òun ni áyà tó páyà rẹ̀ wọlmọ̀sókò òun ni wọ́n parẹ́ àwọn mìírànú wa nígbàgbọ́ pé ọ̀dọ́wọ̀n ti wá nítorí bó ṣe gbà wá ọlọ́run kò sí sí wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ tí kọ́ ya tó kọ́ sọ ìdájọ́ kàmíyà ah, bí bá ti gbà fún yí báyìí ó mọ́ kàwàá yí má gbà fúra bí wá tó bọ́ wọn wọ́n máa lọ bẹ́ẹ̀ wọ́n máa lọ bẹ́ẹ̀ bí mọ́ ni wọ́n sí pàtó bí mọ́ ni wọ́n tó dàgbà sókè pé ìmọ̀ ah, pé wọn náà wọ́n gbà fi wò ojú yàtọ̀ sí ojú tí àwọn káàkiri náà fi ń wò àwọn ni annasu wal mansukh àwọn mùmìnì ò nígbà kọ́kọ́ ẹlú annasu wal mansukh pé min indina aw min indi rabbina látọ̀rọ̀ olúwa oníbà yìí ta sọ̀rọ̀ yìí ara àwọn míì lónìí pé tó ní jẹjọ tí wọn nígbà tó nípa annasu wal mansukh ẹlọ́pọ̀ gbogbo ayẹ̀ta mọ́ ayẹ̀kọ́ náà mẹ́sì pẹ̀lú ẹ̀ ọlọ́pọ̀ sàmànáwà wọn ولأنه إذا عرفوا ما في النسخ من المصالح ثبت الإيمان wọ́n fi àwọn sọ̀hábà nígbàtá bá ti mọ́ alìmọ̀sọ́lẹ́hù áyà tí wọ́n parẹ́ àtò parẹ́ báwọn sọ̀hábà ti mọ́ mọ̀sọ́lẹ́hù àǹfààní ìdítọ́nà ọba torí ẹ̀ tó fi parẹ́ tó ní kọmọ lólé tó ní pín náà àpàlálá lè mú wa o èyí ò ní wà fà tí ìmáni àwọn sọ́rọ̀ sábà tó ara ìmáni ìmáni wà dúró dá àmàṣàlá nígbà tó bá fi òye rẹ̀ hàn wọ́n nígbà tàbẹ́ ní kẹmọ́ tàbẹ́ mọ́rọ̀ ti wá káwá sọ bá nǹkan pé ẹnìyàn mọ́lẹ̀ kọ́mùrù wà mẹ́sìn rí ìtumìnà àwọn ìṣẹ̀kọ́ kọ́nà tó mú wápé ọdí ẹgbọ̀rọ̀ múná tẹ́lẹ̀ ẹgbọ̀rọ̀ tánà áfíríkà ní ah, ara wọn wọ̀ àwọn pàtàkì pé yẹ́sà alúmẹ́fẹ́ àrẹ̀rẹ̀ kọ́mùrù wà lẹ́sì wọ́n bọ̀ wá bèèrè lọ́wọ́ rẹ̀ nípa ọtí àti tẹ́tẹ́ títa bóò ní àwọn alẹ́gbẹ̀ẹ́ fọ́fọ́ pé kí ìmá mọ̀nà bẹ̀rẹ̀ ìnáàsì sọ́rí méjèèjì ó láǹfààní táwọn èèyàn rí bẹ́ẹ̀ <laughs> bí ìṣesí wọ́n sí rí gbà náà irúfẹ́ ẹkú sọ fún wọn ìgbà àwọn wọ́n lè kojú òfin àkíní ṣe tẹ́lẹ̀ ókè ní tí ó fi sọ pé ó láǹfààní àmábù rẹ̀ bí àǹfààní lọ kó pé mọ́ni wá lẹ́gbà náà ni eléyìí ni ó jẹ káwọn sọ̀hábà àwọn tí wọ́n ní mọ́ni pé náà ah, mashallah ó tọ́ ní ọlọ́rin lára àǹfààní tí ń bẹ́ẹ̀ alọ́pẹ́ ìgbẹ̀sáàkì yóò jẹ́ bí àwọn mùsùlùmí àwọn ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n ní ìlú sísin lórí ẹ̀sìn wọn àwọn tó wà bẹ́ wàhúdà yóò tún jẹ́ ọ̀nàmà wàbúṣọ̀ àti ìdùnnú ìró ìdùnnú lẹ́nu mùsùlùmí fáwọn tó jẹ́ mùsùlùmí bí wọ́n ti bí à ń sọ yìí nígbà tó wọ́n mú dájọ́ ọtí wá afáwọn ọmọ olùkàtọ̀ ọjọ́ náà kàrà àwọn àà kọ́lọ̀ ṣe sọ̀rọ̀ mọ́ nípa ẹni ó tún bá yóò fìdí wa àà kọ́lọ̀ ṣe sọ ìdájọ́ ti fún wa nípa wọn nígbà tó padà wá sọ káwé ní àwọn ìdílé àwọn ọmọ bó ṣọ irú àwọn tó bá rí irú márùn yẹn yóò jẹ ìlú ìdùnnú fún wa. ثم اعتفاء على محل للقدس سبحانه وتعالى في وادي وهدى وبشرى عامل وهو طبعا من يعتقد ميديا فن يثبت اي تسليات تثبيتا لهم يوجد في اوتومو وهداية وبشرى نعم ثم ذكر سبحانه شبهة أخرى min ṣubu ẹ̀yìn lẹ́yìn àtọ́nà bá wọ̀ débẹ̀ ó tún wá lọ mú ìlú jú mi wá nínú àwọn òrùjú tí ọkó sínú nítorí pé ọmọ ọba bó ti dáwọn ẹ̀dá àwọn kan bẹ́ tí wọ́n fẹ́ tọ̀ ọ̀yàn lónìí sẹ́rí àwọn ààyà muhakkama àwọn àdílá tó muhakkama tó ní mọ́ wá àwọn ẹ̀rí kan bẹ́ tó pé ẹ̀rí straight ni àwọn látọ̀dọ̀ náà agbọ́dà lẹ́nu hamad òun làwọn tó yẹ pé wọ́n tó dáadáa wọ́n mọ́ wá ẹ̀wà láwọn tí kí kúlóbi ìzẹ̀ tí wọ́n òdó dáadáa àwọn ọmọ wọn wọn bẹ́ẹ̀ náà ni àwọn wọ́n ti láwọn ọ̀rún tí wọ́n kó kalẹ̀ láti lè ti kúrò yóò láti lè mú ojú àwọn èèyàn kó lọ́dọ̀ àjẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n tún ma dára sùhánà ojú àtàlókọ́ ìṣòwòlẹ́gẹ́ wọ́lọ́kọ́dì na'lam annahum yaquluna innama yu'allimuhu basharun ọwọ́ kìlẹ̀ ọ̀rọ̀ pé wà ọmọ ní pàápàá àwọn ọlọ́ọ̀bá àti màtẹ́lẹ̀ ànámù fáwọn gẹ̀dẹ̀rí yìí yẹ̀kùnún wọ́n padà máa sọ pé ìnàmá àlèmù àṣà wọ́n padà máa sọ pé ẹ̀dá kalẹ̀ ń kọ́ ànábì ní ti ń wí kì í sábà ọlọ́ọ̀bá ọlọ́ọ̀lá àti màtẹ́lẹ̀ إنما يعلم محمدا يعلم محمدا القرآن بشر من بني آدم وليس ملكا من الملائكة سبحان الله wọ́n tọ̀gbé àwọn gbèbèrè padà sọ bẹ́ẹ̀ kí وهذا البشر الذي يعلمه كان كان درس التوراة والإنجيل wọ́n ni kó tó lórí àjẹ̀mí rẹ̀ àwọn àwọn tó ń kọ́ àlẹ́bí sọ̀tọ́lá tí wọ́n kọ́ ní sọ yìí wọ́n ní àwọn ẹ̀dá kan lé pé wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa tarot wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa nìjí àtàwọn èdè àwọn tíra míì tí wọ́n kọ́ pẹ̀lú àwọn èdè míì àwọn àyẹn ni wọ́n kọ́ àlẹ́bí ni wọ́n kọ́ wọn ní tó ìjọba àwọn olóró gbà nìyẹn لأن محمد رجل أمي لا يمكن بما ذكر في القرآن من أخبار القرون الأولى ọlọ́wọ́ fún àwọn ìwòye ẹwà láti mọ̀hánmọ́rì ẹ̀dá kan ní òmìnirì àwọn òròyìn náà bí ìrìn àlẹ́bì náà bí ìrìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló sì bá ló jẹ́ ó ti tó wọn pé ànẹ́bì òmìnirì ni ẹ̀dọ́kẹ̀lẹ́ òmìnirì láyá ìdáàbà wọ́n lárẹ̀kẹ̀rọ̀ ètò wa ànábì ló dáhùn kan kọ́dà nípa ànábì ìyá òbí ìwé èso lódò mọ́tí ìwé lódò ànábì èso do ànábì ò lè dá orúkọ ara rẹ̀ ò lè dá ọ̀kan o ókùtù Muhammad o ọ̀yà kan kọ́kọ́ rẹ̀ láyé sẹ́lẹ̀ kìtà ànábì ò lè kọ́ bẹ́ẹ̀ ni òmíyù ara rẹ̀ ní mẹ́fà ní Muhammad kò tó lè kà ìtàwọn ti jáwọ́ mọ́ so ẹ̀yẹ tí o lè kà tí ó sì lè kan wọ́n ló ti wá kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wọn ló wá kán olóbi jẹ́ pé kọ́dà àwọn nǹkan yìí ó fún ilẹ̀ níbi ọ̀dọ́ ibíyà nígbàtà lẹ́bí sọ́sọ́lá ló kọ rìsálà sí àwọn oníkẹ́álì ló kọ rìsálà sáwọn àwọn alábákàbí à ń bọ̀ wá báyìí a kàn á fẹ́ ṣe ìyárọ̀ àwọn aṣèrànlọ́wọ́ ni àwọn báyìí jà wọn Rasulillah ọkọ̀ rẹ̀ bàtàwọn ará maka kà àwọn maka yarí ẹja padà síbí ń tàbí ní ọ̀lẹ́ ọkọ̀ ní àyè náà kí ló fàyà wa Rasulillah náà làbẹ́ gbọ́ tó bá sí èsì tó jíṣẹ́ náà wá ní àríyọ́sí wọ́n ayẹ̀ pa Rasulillah yóò parẹ́ kọ́ wá fi mẹ́ Muhammadin ibnu àmì tá àwọn ọ̀sẹ̀ ọ̀rùn ọmọ abúlé àjọ aláì àlejò alẹ́ kí a lè parí àárín òun lè parí òun ó wá ní kófì hàn alẹ́bí kófì hàn sọ̀rọ̀ bá àwọn àlẹ́ ọ̀sán kófì hàn mí muhammadu àwọn rasul laida wá fi hàn àwọn àwọn àlùbárí nítorí ọlọ́run ní adá lẹ́yìn ní ẹ̀dá ìtàwọ́ èjì kò lè láǹfààní àti lọ́ka kò láǹfààní àti lọ́ka àwọn náà sí mà anábì orí plan ẹni kò sí pálẹ̀ fà nẹ́bì wọ́n jọ sẹ̀mí lùmọ́kà ni pé anábì inú tí ó tó ya ìtàwọn máa máa lè fẹ́ láti kékeré rẹ̀ kò mọ̀ kankan kò lè kọ́ kò lè tà bẹ́ẹ̀ sì ni àwọn àwọn kájọ náà inú láyé sẹ́mísì báàrí nǹkan kíkọ̀ yìí náà ni wọ́n àfi kọ́ káwà rí ìlà mọ̀lẹ́dì wa ló mọ́ alẹ́bí ò nílò ẹ̀ láti kéré ẹni sáà ló ti plan láti mú níwájú ara àwọn náà gèmèrí ògbóǹtarì náà gèmèrí náà nínú ọkàn rẹ̀ lókùnà alẹ́bí yìí ló dùn òkè nǹkan ọmọ ẹnu rẹ̀ àmọ́ tó ká nípa yí ìsọ̀rọ̀ lélẹ́rí ọmọ sẹ́rí gbogbo nínú wọn ló sọ èèyàn tó bẹ̀ kó sọ bẹ́ẹ̀ ní ìsàmì kalamil ins wọ́n lábí jìn alìjẹ̀nú olè múlẹ̀ wá àwọn ọ̀rọ̀ tí ń jà lẹ́nu ànábì lẹ́nu Muhammadu èèyàn kò sí bí ẹ̀ṣẹ̀ lè bọ̀rọ̀ sọ pé olè lálùkalẹ̀ bẹ́ẹ̀ kò sì sí bá lè jẹ̀nú sí mọ̀rọ̀ lùkalẹ̀ tó olè lálùkalẹ̀ ẹlòmí ò ní ládàá ká sọ̀rọ̀ ká sọ̀rọ̀ yóò tó ń lo àlìjẹ̀nú ni àlìjẹ̀nú wa yóò lo sílẹ̀rù táyà sí ma ń lórí lọ́wọ́ lábẹ́lú ilẹ̀ ààbò tí a lè lọ mú iye ẹyẹ àwòkú àwòkú kò lè dákọ́ iye mú àwòkú ìmọ̀lúwà ti dípé ẹlù àwòkú àlìjẹ̀nú ti gbà òun lẹ́bi pé kéwà náà yẹ́ láwọn yẹn sí pípa mẹ́yẹ fún ọ̀rọ̀ fún olójá kí àjẹ́lú tó kọ́ kí ó tẹ́lẹ́ kó múlẹ̀ tẹ́lẹ̀ tó sí àjẹ́lú àwọn àjẹ́lú ti kọ́ kí ó yìí kì í sí àjẹ́lú àwọn ìbí fàwọ́tọ̀ lọ́rùn àlẹ́yìn ìbí kọ́wìlì ìrì sáàlù lẹ́dí yóò ẹ̀dùn ilẹ́yìn ta àjẹ́lú ọlọ́run ọba ó wá fún àwọn káàpì òkun wọlé sí pé àmá èdè tí a ní sọ̀rọ̀ sọ́lọ́run tí ń sọ ànẹ́bí ò kọ́ ma gbogbo àwọn kátà ẹ̀yẹ pé gbogbo àwọn tí a fẹ́ kàtà lẹ́yìn Injil eh, Taurat gbogbo àwọn èdè míì ní kìí ṣe lábáwá èdè míì náà fi kọ́ kìí ṣe lábáwá sí lànẹ́bí sànẹ́bí ó sì kọ́ èdè òun níbi kankan kò sì mọ́ sọ gbogbo ẹ̀lẹ́gbẹ̀ẹ́ يميلون إليه ويزعمون أنه يعلمك يا محمد عجمي أي غير عربي ليس لبوا ولد عنا قول جاجرا سؤالي بابا الله يسلم وما كافي فهو لا يتكلم العربية وهذا لسان عربي مبين بس إني أعطى سيوب ورحمة الله أي واريا البحري عربي مبين لا بوا o sí nǹkan mi wọ́n tó kíyà òun ló jẹ́ kí ní ẹ̀bá bẹ́ẹ̀ ma lábá sọ dáadáa ẹ̀rùn náà kùránì kùránì lẹ́sùn a anábì ò lè jẹ́ lẹ́yẹ́ ọlọ́run sí anábì dáadáa anábì ò lè ṣe mistake lábá sọ ẹwà wà lọ́rọ̀ tánàbí sọ láyé kẹwàá ní kọ́tọ̀ bóyá nàwíyánu àwọsọ̀fíyàn àwọ̀bọ̀làbíyà ẹ̀ẹ̀lẹ́ iláìláì kò wá sí ẹni tí ó sọ lọ́wọ́ láyé tí ẹ bá sàbẹ̀kọ́ lọ́wọ́ yóò mọ̀ ní kátọ́ mẹ́ ànábì ní òní rẹ̀ sallallahu alaihi wasallam lára orí tó wọ́n sí pàdé Muhammad sallallahu alaihi wasallam ayé wàhálà kùrhán lórí bàbá wọn àwọ̀bíyà wọ̀bàyà wọ́n tẹ̀ àwọn bàláwà ọ̀bíyà ni àwọn ọ̀rọ̀ tó jásí pé pé máa fẹ́ bá wọ́n báyìí ẹgbẹ̀ ní ìgbẹ̀ tí èyàn lè sọ èyàn lè láti kalẹ̀ báyìí ló jẹ́ pé tẹ́bálọ́wọ́ àwọn tí wọ́n rọ alùkọ̀hán àwọn ṣíà wọ́n ti kọ́ àwọn tíra àtàjọ náà pé ní kọ̀hán pé kùránì tí pé àwọn gbà pé kọ̀hán tó wà àwọn ṣíà ní ò ẹlẹ́mùn ní kọ̀hán tó wà tí mẹ́lẹ́wẹ́ gbogbo ayé yìí wọ́n nù ló oló olówó sí jù kàwọn yẹsùn nù wọ́n nù lówó the best of best number eleven òun ni èyí ti mẹ́lọ Fatima so Fatima ló ní original Quran lọ́wọ́ àwọn náà sọ bẹ́ẹ̀ o kí wọ́n yẹ́ bàrù pé tẹ́wọ́n àwọn Quran kọ́ tọ́mọ́ wá ń kà tọ́mọ́ ń kà fún ilé kọ́ lè létí ẹwà fún kèsì kùrán ẹwà wọn àfá àti àti kùrán jàtà àdízi tí wọ́n fi lóhùn ẹ̀rí pé tọ́mọ́ ń ka kùrán tọ́mọ́ ń ka kùrán tọ́mọ́ fi kùrán lóhùn ẹ̀ẹ́mọ̀ fún kùrán náà kàì tọ́mọ́ fi ń ka àdízi náà lọ sí onígbò Quran ọlọ́ọ̀ba mọ̀jísà ni tí a máa ń gbọ́ tí a máa ń gbọ́ mọ̀jísà bẹ̀rẹ̀ Al-Quran Karim kọ́dà àwọn tó ní mọ̀jìlẹ̀ wọ́n ní àwọn tí wọ́n gbọ́rọ̀ bí àwọn odi wọ́n tó máa ń sọ lọ́wọ́ báyìí ẹ máa ń ka Quran wọ́n lè sí àlọ́gbọ́ ilé Quran nígbà wọn sì máa wọ ẹnu ẹ tí ń wí ilé Quran ilé ìlú ìdẹ̀fọ́sọ ṣùgbọ́n jíza ni sọ́lọ́ ọba ó dá buhari pé ẹ̀ lérí àṣìṣì kankan nínú buhari kẹrì so wọ́n ni buhari bọ́lbàlá ọba tí arabiya ó ní àwọn mùdúnmùdún lábáwá ó nínú wàbáyá wàbẹ̀ àti àlàyé tí ó kíyà ìgbẹ̀ nínú ajẹ́m bó o lè wá jẹ́ pé ẹnìkan ní wọ́n kọ́ nẹ́bí tí jẹ́ pé kò ti sí lábáwá àpọ̀sílò wọ́n kọ́ ní àjẹ́sùn àntún àánìmọ̀ ọ̀rọ̀ láti hì ẹ̀yìn tẹ́ ẹgẹ́ lábáwá gẹ́gẹ́ fúnra yín ọmọ àyàfáàlẹ́ àwọn tẹ́gẹ́ lábáwá gẹ́gẹ́ ẹ̀yìn àwọn gẹ́gẹ́ fúnra wọ́n àjáza yàfẹ́ kẹrì fàhátó bí ó ń hàlà ìgbòhàn ọ̀nà ní ẹmúrù kùránìwá ọmọ náà tó bẹ́ẹ̀ wàláwọ̀ lẹ́nu kùránìwá wọ́n gbìyànjú wọ́n wá gbogbo àwọn ọ̀sán kàdáàrù tẹ́bà ń kàtàmọ́ náà náà ilé ìsà mọ̀hánì kẹrì mọ̀jísà ní ọlọ́pàá àti ìpàdé Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni ẹmú sọ́rọ̀ àwùsọ́wà mẹ́rù wà ń tún hárí ti gẹ́gẹ́ lábára dangan lábára ní wọ̀nìjẹ́ alfasọ́hà àwọn lábáwá sì rí ká sọ ọmọ bá bùn wọn nípa sọ́hà ká ní ọ̀rọ̀ bá wọn kọ́ ọ̀dọ̀ ní baláwa tẹ́bí ẹ̀yìn gẹ́gán ẹ̀yìn lẹ́ni bàlágà tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀yìn mú wa lò hàn níwá ìgbà tẹ́ ìgbà díẹ̀ lábá gẹ́gán tẹ́ẹ̀lé mú wa níwá bóò lẹ́ni nǹkan tó yẹ kó wọ́n wá sí lábáwá láwọn ọmọ pé kò sí ẹ̀sìn mọ́ lábáwá sọ tó ọ̀sẹ̀ ló gbọ́ra wá tó ìrìnlẹ́gbọ́ máa yóò sàfà gómìnà àyà gbogbo àwọn àyà tàwa mú àkókò sílẹ̀ níta torí ẹ̀kọ́ wa àwọn àǹfààní tá a rí bẹ́ẹ̀ àǹfààní pọ̀ ń bẹ́ o àmọ́ àwọn àǹfààní tá a torí ẹ̀ mú wa láwọn àyà yìí náà fọwọ́ ìbùn tẹ́lẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀tàlá kí náà àǹfààní náà yóò sàfà gómìnà àyà tẹ̀kẹ̀rìm nǹkan tá a rí gbọ́yìn pé ah kùránì yìí ọlọ́run ló sọ kalẹ̀ wọ́n náà fún kàlá òun jẹ́lẹ̀ wọ́n áyá kùránì yìí ọ̀rọ̀ ọlọ́run ọba ni lẹ́kàlẹ́ ọmọ yìí kì í sọ̀rọ̀ ẹlòmíì mílẹ̀ màláíkà náà màláíkà rí àwọn ìbáṣọ́ àbẹ́ àbábára tí ó báyìí rí ọ̀rọ̀ kù ismail jésì alàmùsánà annahu kàlámù mahlúkù yà kì í ṣẹ̀dá ọlọ́run ọ̀rọ̀ náà ni olóṣẹ́ pé ó lẹ́tọ̀ọ́ kíyàn ti ọlá àlùkànìkẹ́ ní kíyàn ti wúra kíyàn ti ọ̀dẹ̀ ọlọ́run ọlọ́run yọ ó fi àkùnhán yọ ó fi àkùnhán yálà owó ìlàkù tó ń kèé sí ẹ̀dá ẹ̀dá ọlọ́run láàlẹ́ ti bí ọlọ́run a máa lè bí ọlọ́run bí asùmáyìí wá sí fàbí a lè bí ọlọ́run pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti ìròyìn wọ́n mẹ́sì fàfihì ní alkàlá àbí alkùnhán kẹrì so lára àwọn sífà ọlọ́run òun ni ọ̀rọ̀ wáyé alkùnhán alkùnhán wà fi lè háyà lọ nínú háyà iná nàgbọ́n bí ìgbẹ́ẹ̀tù subhanahu wa ta'ala a fi lè pé òkè náà bá wà fún lẹ́bẹ̀ẹ́ pé gbogbo áyà sọ pé kùránì wa kùránì wa nàzálà ni wọ́n sì kẹ́ni wọ́n lò bí kó wáyé sàzálà ní fọ́nkì lamẹ́ntàtì òkè ní kẹ́lú wọ́n sọ̀kalẹ̀ nítorí ó àbíwọ̀ gbọ́ rí ó kàn sọ̀kalẹ̀ láti sàrẹ̀ ni ó sọ pọ̀ ilé ìrònú ó kàn sọ̀kalẹ̀ láti gbòrò láti sàrẹ̀ ni ó sọ̀kalẹ̀ ó gùnkè lọ́wọ́ yìí ó kàn gùnkè ni ẹ̀yàmẹ́lẹ̀ ìdájálà ó sọ̀kalẹ̀ tó ó gbé ọmọ bá kọ́ sọ́mọ̀ ni ọmọ bá wọ́n لا yakun إلا من أعلى. torí pé tàbí nǹkan sọ̀kalẹ̀ kò lè sọ kò lè ṣẹlẹ̀ àyà pẹ́pẹ́ kó sọ fún jẹ́ pé ibi ó sọ̀kalẹ̀ ó ga ju ibi tí ó sọ̀kalẹ̀ lọ wallahu a'lam ọlọ́run wa lè gbọ́dọ̀ gbogbo wa lọ sallallahu ala nabiyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk obìnrin tí ń bojú tí àbúrò bàbá rẹ̀ ọmọ tí àbúrò bàbá rẹ̀ bá bí tó wá jọ kùnrin tó lè kò lè ìsàbò àbúrò bàbá nìkan olè rí gbẹ́gbẹ́ kan ló bí wọn àbí ìyá kan ló yọ bí wọn olè rí àmọ́ tó bá bí kò lè nípa àmì ìkọ́ wọn lè fẹ́ àwọn ní abẹ́ ṣẹ̀yà ọlọ́run nígbà 2 bá sọ pé ara òyìn alẹ́ Muhammad pé kò lè kà kò lè kọ́ síwájú bẹ́ẹ̀ ó tọ́ kẹ́lẹ̀ kàwọn fíṣe fáà yóò ní ẹ̀mí kò ní ìdáná bí ní èébú ló jẹ fún yàn kò sí ẹtú tó bá nílà káyé o ọmọ àlè wọ́tọ̀ ìdá ọmọ àlè ìlọ́pọ̀ ara rẹ̀ mọ́ pé kò ní jẹ wú èyí ó dáadáa mọ́ káàrí ọ̀dọ́ tó yóò dùn ìta báyé dé lónìí ìfẹ́ pé gbogbo bá dé báńkì náà lágbàá fọ́pọ̀ mi síwáyìsì kò dá túnmọ̀ wá dé ti atm náà rákàbà ń tẹ nọ́mbà ìdí náà nù síwáyìsì èébù ní fáwà kí wọ́n fi ròyìn pé ọ̀ọ̀má ọ̀ọ̀máká èébù ní fáwà síwáyìsì àmọ́ sáàpù nípa ní Muhammad sọ̀rọ̀ ọlọ́run fi sàmọ́lẹ̀ púpọ̀ ní pé kò bá gé àwọn ọ̀nà táwọn lábáyé àwọn bèbè bá tó fi rí ọmọ ó fi lọ́wọ́ lásàtọ̀ ìgbé àwọn ọ̀tọ́ ni àmọ́ ẹni tẹ́lẹ̀ àmọ́ bí rẹ̀ kò lé kọ́ kò lé kà sọ ilé ìrọ̀gbọ̀ ọ̀sọ́mẹ́wọ̀ ṣúgbà ní sí ìyẹn gbọ́dọ̀ wáyìmà ní ṣúgbà ní sí ọlọ́gbẹ́ni awáyìmà so awáyìmà so ọmọ bọ́sì máa kọ ọtọ̀ bọ́sì ní bọ́sì máa ká so kiri alaikum salam ọlọ́ láti mọ̀ta wà rí kò ha sẹ́mọ̀ ti yá ọlọ́wọ́ta aláàmù ya kan yẹn sẹ́mọ̀ ti yá sí ọlọ́wọ́ta aláàmù nọ́mbà 4 àríkùn sára ní àwọn ah, lẹ́yìn tí ó jẹ́ fámílì yàn bí wíwá brọ́dá yàn pẹ̀lú àwọn sísí rẹ̀ láti fi báyàn lò níbi àwọn ọ̀rẹ́ ẹnu rẹ̀ ìyẹn pé ó fẹ́ sí súnà àmó ti sí àmẹ́ká ó ti sí pé ó ti yẹsẹ́ wò bí a mú oògùn èyí ti para ìtajẹ ìtamu torí ayé náà wọ́n ní sára lé torí ẹ̀kára lẹ́yìn tí ó ń tàà sí ni pé ájì ó nímọ̀ nípa tàbẹ́kọ́ ni tó pé tàbá ló ṣe tún ògùn yóò ní irú àjì ọ̀tọ̀ tó ní sí gbogbo tí ń lò ẹgbẹ́ tí ń lò haramu ewé tí ń já ipò tí ń lò sí ní para ni àwọn nǹkan tẹ́lọ́kọ́ ní haramu wa ní haramu ní haramu ìtìkọ́ tó ní sí nǹkan yẹn ni wá zèkúrù tó tún lẹ́rí iná tó wá tó nínú ìtìkọ́lù náà ibi kan náà tí ń bá ẹ̀sìn bò ah. kí lẹ́ wọ́n agbẹ̀gbẹ̀ ìṣọ́ra àbí ọlọ́ṣùmọ́ alẹ́ báwọn fi ṣọ́ra èyí tí ó fi bá ní sítálẹ̀sì kẹrà mú kó mọ́ túnmọ̀ rẹ̀ kó mọ́ ká àdúrà táwọn sí láàárọ̀ tó bá ti ká kọ̀kọ̀mọ̀ tó gbọ́gbọ̀ rẹ̀ nígbà pẹ́bà ti sílé láàárọ̀ ìpáyà ìgbàlèyàn ló ní káyà èèyàn fẹ́ sún ó ti náà ń para mọ́wùrẹ̀ sọ mọ́wùrẹ̀ kò kápù sí ọ̀tún sún ojú àná lọ àdínní ìwà bí kápù sí tó sún ọlọ́run ní káwọn màláíkà wá dúró tí tó máa sọ ó sọ kó bí bá gbé èèyàn àti àjẹ̀jẹ̀ máa màláíkà wá so báńbáń ẹ̀kọ́ fi ń kọ̀ nìyẹn ọfẹ́ wọlé ìgbé tó bá wọn ànílẹ́ni wá ti wọlé báyìí tó gbọ́ máa lẹ́nu mẹ́rin olé ó sàápò àmádà wọ́n fi lé wọn góòrì àkàtà kan so yóò jẹ́ àwọn pé súnà nẹ́bí ẹ̀kọ́ tánàbí kọ́ wọn tó kọ́ wọn òun lòun lòun lè dáwọ̀ àwọn onítẹ́sílẹ̀ nínú àwọn àwọn àwọn onítẹ́ tó wọn parẹ́ wọn lè para àjọ́sọ̀ tó sí bí ó ní sí bí epo pupa ẹgbà àwọn christian lápòtò orí sí àwọn ọmọ fún ẹ̀ ní ìsìnkú òkun ìyàmù ìyẹ̀gbà so àwọn àdìsẹ̀ tó ní káwẹ́ ìgbàlọ́ pásítọ̀ so wà ní sí àyẹ̀wò ìrẹ́ ìwọ̀lọ́wọ́ tààrà àdìsọ̀wà number 5 àrẹ́kùsọ̀rà ẹ́ bọ̀dá àyàwó ló yarí àkọ́kọ́ oge okay ọ̀lẹ́yọ́ ọmọ ẹ̀rù bá bọ́lá ní ẹ̀rù sí ní bà wọ́n ní obìnrin ìyàwó fẹ́ bojú tọ́rọ̀ sí mọ́ni dé obìnrin kò torí mọ́ni rí ọkọ wa ní ọgbòjú kẹ ọ̀lẹ́ nítàmọ́ rẹ̀ ọ̀fẹ́ ṣiṣẹ́ kíyàn bojú ò ní kíyàn lẹ̀ kíyàn sì máa bojú ò ní kí ó lágbára òfin ọlọ́run ọba ni ó lè lẹ lọ́tọ̀ àdíkò lẹ́wọ́ tó wà ní sí ó lè lẹ àmọ́ obìnrin yìí láàrin kí ó tán ní ẹ̀rẹ́ sí ṣe tó gbé lọ́tọ̀ ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ rí náà ṣe tó kíkọ́ lè bá lẹ́ náà ní ọ̀fíṣẹ́ àníyàn pọ̀lú àníyàn ọ̀lẹ́rìn ọgbà àṣì ọlọ́run ní mọ́ni lòdì ṣùkùsù tó sí kúrò kìí sí pé nìkó máa bù nílé kó tán rẹ̀ sí ni nítorí pé ìwọ́n tó ẹgbọ́ ní òun náà ti tún ẹ̀rọ tó díkù náà obìnrin tán kábàkù bá yé nù àbí kò rẹwà lábí bẹ́ẹ̀ ó sàfáà lábí bẹ́ẹ̀ ó bá ti rùkọ́ mú ó sì pọ́ àníyàn náà òbẹ́ àyíwó ní ti ẹgbẹ́ pé lórí kò fẹ́ so àgbọn ọ̀bẹ́ wọn fún wa ṣiṣẹ́ fún wọn tọrọkùnrin mi náà ọ̀rọ̀ kó sanu wa pé àjọmọ̀ yẹn àjọmọ̀ tó ṣe fíṣẹ́ ọ fíkìlà nàìjíríà ní pẹ̀lú rẹ̀ ìròrí nàìjíríà ní pẹ̀lú rẹ̀ ẹgbẹ́ kan pẹ̀lú àdùsùn náà ni o bá àti fara wa iná wọ́n mọ̀ sí àmọ̀ kọ́kọ́ ni o àwọn ọmọ ni o fọ́ọ̀kọ́ ọ̀tọ́kùnrin nù ọmọ tó lọ fi ní tó sọ ikọ̀ wáàmù náà ni pé gbogbo mi ni ó jẹ tí ó máa mú tí ó máa wọ̀ ẹ́ pátápátá náà lè lẹ̀ wọ́ lọ́wọ́ sí so gáàrí jẹ kó bẹ́ẹ̀ lẹ́kùn lè ṣiṣẹ́ ṣé kò lè pamẹ́ ní àbí iṣẹ́ wo bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ ṣiṣẹ́ oṣù àbí tó wọ́n lọ so tí ò bá ṣiṣẹ́ kò yí wọn ò jẹ́ nípa ìwọ̀n so ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ẹjọ́ máa pé wó ni àwọn ọmọ sọ́lọ́ ó sàmàná wa so káwọn méjì fún ma àwọn ṣe orí ẹ̀ ọlọ́wọ́ dára àrà ṣọ́wà nípa rí ó pẹ̀lẹ̀ nọba 6 ó méjì ní alkùnhálì kẹrí kílẹ̀wé ìwà rẹ̀ rádíò sípẹ̀ bóòlù sí sípẹ̀ iṣẹ́ náà ni iṣẹ́ bá lò náà ni àwọn ilé ìlò wa alkùnhálì yàtọ̀ láti àwọn àrẹ kùránì alẹ́sọ̀sọ́lá ń kùránì ó jẹ́ olújà lórí rẹ̀

wọ́n ní sí obìnrin wá ti ṣègbéyàwó nìkan lórí nìkọ́ọ̀bù ní kọ́mpútà yẹn wọ́n fi ń wọ́n nù bẹ́ẹ̀ tó wá tó fẹ́ lórí kọ́mpútà tó ti yàwó ni bóbìnrin bá ti bàlágà ló ti dandan gbogbo ojú tó bá ti bàlágà dandan gbogbo ọ̀pọ̀ ojú tó bá ti sí ìgbóyè bàbá ti márèjì tó kọ́ àwọn àkílẹ̀ náà pọ̀ láwùjọ púpọ̀ láwùjọ púpọ̀ láwùjọ nípa rí sẹ́fẹ́sì sáàlì àrí èé gbogbo ayé àrí àwọn àwọn bẹ́ta wọ́n ni àwọn bára sí ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tọ́ bàtàrà tí èdè ìfẹ́yàwó gbogbo ojú pọ̀ látàwọn fẹ́kẹ́ ìfẹ́yàwó ẹni tí èdè máa rí tẹ́lẹ̀ gbogbo ojú pọ̀ látàwọn fẹ́kẹ́ ìfẹ́ lọ́kọ àmà ẹsà àwọn ọmọdé tàbẹ́ mọ̀ àbá ní bàbá ó sì ní àmì rán ó sì ní rọmúlá ó sì ní sáúdá gbogbo ilẹ̀ ọba bó ní àwá <laughs> bó ní sáúdá òbí ní òdìbálẹ̀ ọkọ̀ ó ní kẹfẹ́dì mọ̀dánù sọfẹ́jà tàrà ayé èyí ó mọ̀ ó sì rọrùn sọfẹ́jà èyí ó mọ̀ ó sì rọrùn dáadáa ìbẹ̀rẹ̀ rọrùn náà wà sọfẹ́jà á sì mọ́ra á sì yóò ìbí ọmọdé ta ọmọ ìyá kìíní rẹ̀ ti kọ́ ni ẹ̀ẹ́sì kìíní ẹ̀kùn ma ń dúnyàn bẹ́ẹ̀ ni ma ń dúnyàn mọ̀lẹ́jú wa pé ọkàn gbé wá àrójú rẹ̀ èmi rẹ̀ ń tẹ́ pé àwọn òbí rẹ̀ nígbàgbọ́ fẹ́ ọkùnrin nípa ọkùnrin bàbá bàbá bàbá mẹ́lẹ́fà tọ́nà òpé dásọ́rọ̀ àfẹ́rẹ́ àpọ̀ àti jẹ́rí ojú ìyàwó rẹ̀ ẹ̀ẹ́ tí ẹlẹ́rójú rẹ̀ àmẹ́lẹ́sẹ̀ kọ́ ẹjẹ́ kan gbé fún mi náà máa fún mi àgbẹ̀gbọ̀dọ̀ rí so bẹ́ẹ̀ làwọn brothers náà àwọn àbúrò yí máa ń dùn wọn ṣẹ́gbẹ́ ìyàwó rẹ̀ ó bojú wá láti ilé wọn lè yíwá kọ́nà mọ́rẹ́ tí wọ́n bí a fi máa ń bẹ ọ̀dá rẹ̀ pé ẹlàkùnkùn ọ̀dá ẹlàkùnkùn ọlọ́run kọ́nà mọ́ sẹ́ẹ̀kan ẹgbẹ́ ọ̀run ẹ̀lẹ́ rí àmà ìṣàbà ìparí ẹ̀sà lórí ayà sí ọ̀rọ̀ ìpàá padà ṣé ayé àìwọ́ túmọ̀ sí pé kò síbẹ̀ kò síbẹ̀ yìí ṣé àwọn màálù kan kò tí tí wọ́n ṣe pé àwọn tó dára ní ìtura àwọn ìṣẹ̀lẹ̀ tó lè wọ́n lọ sí wọn. ẹni fẹ́ sọ̀rọ̀ náà. ẹni tí ó ní àjò àwọn òṣèlú ọ̀sìn how long eléyìí ń fẹ̀lú eléyìí ń fẹ̀lú ju ọ̀dà àyà yìí àbájú pé àyà kan wà náà lùhálì kẹrì tọ́nà sọ pa àwọn mùnáfìkì alẹ́mùtàwọ́ ìlàlẹ́dí na tàwọ́láwọ́ ọ̀hùnmẹ́n wọ́n ti bọ̀ lọ́wọ́ àlẹ́yìn kọ́mọ̀n gọ́gbà àlẹ́yìn mẹ́rin fún àlẹ́yìn alwalau tí wọ́n fi hàn sí àwọn tọ́lọ̀ ti bínú sí máa hún mí ń kó wá láàrin ìhùn wọ́n ò sí lára àwọn káàpìrí wọ́n sí àwọn òmìnir wọ́n ní àyà yìí àwọn bọ́dà tí ó kọ́ra wọn lẹ́sìn ní táàbò ní pé alwalau liman mú mọ́ sọ́rọ̀ tó pé inú mi rí pé ọ̀rọ̀ alwalau albarau kí ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ àti katira àbáwa jẹ̀bẹ̀rẹ̀ ẹ̀mẹ́ta lákàáyà ẹ̀ nítorí fi parí rẹ̀ ní alwalahu walbara'u alwalahu lil mu'minin a máa fi wà láwọ́n sí mùmìnì lódi wọn bó bá ṣe ní mọ́nì tó tí ẹ bá ti jẹ́ mùsùlùmí adùwà láwọ́n sí tó ní wà láwọ́wà ìdí ìsẹ̀rẹ̀ a lè tẹ̀rẹ̀ tí ẹ bá ti jẹ́ mùsùlùmí kó máa mutí kó máa jalè kó máa ṣe bídíà tó bá pé bídíà tí ń ṣe òkó sínú kúkúrú a ní pẹ̀rẹ̀ a bí máa fi bàrọ́wù bá lò ìkórìíra ìkórìíra ọ̀nì lórí dédé ẹ̀ṣẹ̀ tó bá kó sí dédé bídíà tó bá kó sí sọ́bọ́ láti máa ro áyà yìí pé lérí mọ̀nàfìkì alẹ́ mùsùlùmí kí o sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọmọdún bẹ̀rẹ̀ lọ bẹ́ẹ̀ bọ̀dún tó bọ́ lẹ́bẹ́ mú ṣúgbà àwábẹ̀rẹ̀ ọ̀rọ̀ sí lára àwọn eléyìí bẹ́ẹ̀ ni ó rọrùn bẹ́ẹ̀ because tí ẹmà tí ní kíyàn mú pé ọmọ wà bí kan gbogbo apátápátá kò sẹ́ta tí ó lè bá wí wọ́n tàbá ń sọ̀rọ̀ lónìí àwọn kan bẹ̀ kọ́lá bí àwọn olónà àwọn kan ó bá pẹ́ àwọn mbd àkan níbi nǹkan báyìí àwọn tó bá wájá bàtà mi kẹ́lẹ́ kalábò yìí nìsìn kan pẹ́ àwọn àfá sálábò yìí kan sóbà ẹ̀wọ̀n ẹ̀mọ́ kan ẹgbẹ́ ó dájú ó ṣeéṣe nú àwọn nǹkan tóhun tó lérí káàrà àwọn tẹ́ pé sálàfí lábọ́lẹ́sì nǹkan rẹ̀ lórí lórí tẹ́ pé nínú ìdájọ́ àbóṣerí náà bóṣerí náà bóṣerí náà àwọn ibi díà kíyàn máa gbà kan mọ́tí lọ́wọ́ báyé tó kó sí lẹ́yìn ká ẹgbọ́n bì kan sọ́dọ̀ ìjàbátá lẹ́wà ní àbọ́dọ̀ ní ibi díà so kíyàn máa lo orú ayà yẹn kíyàn máa lo òkú ìsúnmi tó bí alámùtarọ́ ìlàlẹ̀dínà tàwàláwó tàwàláwó kọ́ọ̀mẹ́n so alwaláwò níbẹ̀ yẹn alwaláwò sì lè lábù okùn mi nígbọ̀nà ní wàláwò so but wàláwò rẹ̀ látàkó pé ní à ah, bí mọ́nà wọ́n bá ṣe rí láti gẹ́ nìyí láti fi wàláwò bá wọn bọ̀tẹ́ bá ti lọ lọ àyà yẹn lórí mùsùlùmí ẹni gbé wà láwọ́ so wàláwò tààrà nípa ọ̀rọ̀ kọsùlù àbí bí ẹ bá sí bí ẹ bá dí onírìnàjò ọjọ́ mẹ́lẹ̀ sí kọsùlù dà lára àwọn masala tí ó tó ní àbútáwọn tó lórí méjì ni wọ́n fẹ́ lórí mẹ́ta náà gbogbo wọn gbà pé bí ẹ bá sí tí ẹ bá travel ní ẹ tó bá ti dédé all days ọjọ́ mẹ́rin ni so lẹ́yìn ọjọ́ mẹ́rin báyìí yóò mọ̀ kẹun pé lọ mọ̀ kẹun pé àwọn kan ní ẹ̀rọ gbogbo wà bá ti rí àìlé orí ní àjò níṣùgbọ́ kí pé lọ àrídáàbí sọ̀sẹ́lẹ̀ days ó sì kọ́sùn 21 days kọ́sùn oṣù kan kọ́sùn oṣù méjì kọsùrù mẹ́ta kọsùrù kọ́dá àrí àwọn asáàrù náà nínú zazu ma'ájú pé àwọn àwọn sọ̀hábà àwọn sábí àdábì tí wọ́n sì rìn àjò 2 years ẹ̀sùn kọsùrù ọdún ẹ̀dùn kọ́dá àpá ọmọdé kàtọ́ ó ní kọsùrù bó ti ẹkọ́ nínú kẹsí pé nọ́mà ni àmì òun ọkẹ́ nọ́mà ni bó ti ẹkọ́ nínú ẹmọ́ òkè àwọn àdísàwà kàkàlẹ̀ yìí àwọn àfáà tí wọ́n ní pé bá ti ju jọ mẹ́rin lọ lẹ́yìn jọ mẹ́rin kí ẹ máa kí pé sáwọn ọ̀rọ̀ àdísì àbí wọ́n bá wọlé wọ́n gbà àdísì ọlọ́láfíà ni wọ́n sì dá wọlé àmá wọn lò sí ọ̀nà míì ìlú ti fún táwọn akúni pé àníbìsọ̀lá ọ̀rọ̀ sánlá tó lo 19 days ti ṣe kọ́sìnù gbogbo tó ti lòyí 4 days lọ ti ṣe kọ́sìnù ni kò tí ì mọ pàtó ọjọ́ tí òun lọ nílé lónìí ṣe bẹ́ẹ̀ ní ìbá ti mọjọ́ tó fẹ́ lò àwọn mọ́sáàbù yẹn ni o tí ẹ bá ti mọjọ́ tó fẹ́ lò so jọmọ́ ìbá ìdí yóò kí òkè lọ ni àmọ́ tí ẹ bá ti mọjọ́ tó fẹ́ lò ẹ̀yẹ́ ló kọ́ lónìí kó lọ́la so wallahu ta'ala a'lam sọ̀wà tó ń gbàgbé máa ń rí oríra rẹ̀ lórí rí àjò ní mọ̀sí kọ́sù tí ẹ bá rí ní àkọ́bá bẹ́ẹ̀ ní ṣubú àtọ̀ kó gbé náà kọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم